sàlámàtù sọ́dẹ̀ ohun tí a lè pè ní sàlámàtù sọ́dẹ̀ yìí òní bí kéèyàn jẹ́ kí igbá èèyàn fẹ̀ tàbí kí igbá èèyàn kọ́ mọ́ ní kíníkíní kan nú tó kí ọ̀ tó mọ̀ làkejì ẹni so òun ni àkórí ọ̀rọ̀ wa ní àárọ̀ yìí bákan náà ìbéèrè tí a wá sì fi olùbánisọ̀rọ̀ wa tí a kọ́fẹ́ fún wọ́n bá ní yànnàná òun ni pé kí ni ìtumọ̀ sàlámàtù sọ́dẹ̀ yìí kọ́lọ́hùn kọ́mọ́sálá ìṣe ní ìrọ̀rùn fún wọn bákan náà sì ni pé ìsinmi lójú kòkòrò lórí rẹ̀ wọ́n bá ní kó méjèèjì papọ̀ ìtumọ̀ sàlámà ti sọ́dọ̀ àti ìsinmi lójú kòkòrò lórí iṣẹ́ yẹn jẹ́ ẹni tí yóò ní sàlámà ti sọ́dọ̀ bísmìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه bí àwọn إمام wa ti kí gbogbo olùgbọ́ wa àti onímọ̀ràn ọlọ́run à ń fi àkókò ìṣọ́ fún ẹnì kọ̀ọ̀kan pé jazakumullahu khairan ọlọ́run kọba àti ńlẹ̀sẹ̀ dáadáa láyà ti ní alkiyama àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n béèrè béèrè lórí ẹ̀ tá a pè ní salamatu sadr léyìí tí ìtumọ̀ rẹ̀ yorùbá tí wọ́n ti jẹ́ òye wa pé ìgbáàyà tọ́mọ tí ò ní kínníkínní kò ní àdéhọ́kàn burúkú sọ́mọlàkejì. So kò gbèrò aburú sọmọlàkejì ọ̀sẹ̀ mi ní yááfì ẹ̀ kò sínú ẹ̀mí rẹ̀ tàbí ká sọ pé igbá yàtọ̀ fẹ̀ torí pé bí àwọn nǹkan tá a kà yìí tí máa ti ń bẹ́nu ẹ̀mí ó túmọ̀ pé igbá yà yín ó sì kíni yóò ha ẹ̀gún làwọn nǹkan yẹn tí ò ní jẹ́ kẹ́mi ọlá eléyìí a lè pè é ní maliceless mind Eh, tọ́bájọ́ lọ́dọ̀ àwọn tí ó jẹ́ olóyìnbó tàbá wo àkórí yẹn tí wọ́n kò ní sàlámàtò sọ́dẹ̀ a rí pé kálmà méjì ni a rí sàlám sàlámàtò mẹ́ a sì rí asọ́dẹ̀rù tàbá wo kálmà alákọ̀ọ́kọ́ kọ́dẹ̀ ni tí ò gbédè láti mọ̀ kóhun ní jẹ́bẹ̀ torí pé a rí inú alkohol kẹlmọ̀ sàlámà wọn mọ̀ pé sálìmá yẹ́sìlámù sàlámà wà sàlámà tán kódà Allah subhanahu wa ta'ala inú alkohol kun wallahu yadihu ila dari salam torí kí wọ́n ní kílé tó fi rí bẹ́ẹ̀ ni pé kálìmọ̀ pé sàlámà tó sọ́dìr ó túnmọ̀ pé igbáyà ọkàn tí ó sàárẹ̀ òun náà ni pé ilé tí Allah subhanahu wa ta'ala fi gbólóhùn yín ròyìn a rí pé ní ojú pọ̀nà èdè lákọ́kọ́ lọ yìí òun náà ni pé ilé kan tó jẹ́ pé ohun tí jẹ́ àwọn àléébù àwọn aburú ilé yẹn o daru salamati min al-ahfad aw bara'atun min al-ahfad nínú àwọn àmì ilé yẹn àwọn àdámọ̀ rẹ̀ ni pé ilé kan tí ọbọ̀pá bọ́sẹ̀ kúrò níbi àjàjà níbi ewu níbi ariwo ìpáyín keke ọ̀rọ̀ tí ó ká gbọ́ wọ́n ń jà ń bẹ̀ kò ní sí ń bẹ̀. bákanáà kódà salamatu táa sọ fún wa yìí pé wọ́n táa ní sí ni ọ̀kan náà wà fáwa tí sọ pé ẹnìkan ọjọ́ ẹni tí ó ní ọkàn tó firi wọ́n ní ká wòye sí àyà alukur'an ká padà débẹ̀ níwájú náà bàtà lọ́n sọ pé àwọn tí ó wà lìjẹ́nà tí ó ránú wọn ọlọ́wọ́n ọba illa man ata Allaha bi qalbin salim wọ́n tún bọ̀ náà ni pé salim min al-kufr wọ́n ní túmọ̀ pé salamatu tá a sọ yìí òun náà ni ìbọ́pá ọkàn kúrò nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan tí ẹ̀sìn ọ̀fẹ́ tí ó sì ní jẹ́ káyé ogún ká má bàa wá fàágùn ká padà sí pé kí ni sẹ̀rí àwa pè yí lákòójọpọ̀ méjèèjì torí pé àsọdúrù táwọn tó ń pè ní sọdúrù òun wà á lò ó pé nǹkan tó jẹ́ kóhun ní iwájú àbótẹ́kóhun ní àkọ́kọ́ nínú èdè nínú èdè lárúbáwá wọn àmọ́ ló bẹ̀ pé nǹkan tó gba wájú àbíkẹ́kùn ló lékè nǹkan tó jẹ́ pé àdàpọ̀ méjèèjì tá bá bọ́ sínú ìsìlẹ̀ àánínú sẹ̀ríà ọ̀takura wọn pẹ̀lú tá padà gbọ́ nítumọ̀ tó ń jẹ́ sàlámàtò sọ́bìr torí pé kí ni kódà nínú àwọn àfọ́ àwọn àwọn àfẹ́ ìsìn ọlọ́nkọ́ bá ti dáadáa fún wọn nígbà tí wọ́n ń sàlàyé pé torí pé tá bá sàlámàtò sọ́bìr àti sàlámàtò kọ́lì ìtumọ̀ kan náà ni ọmọ ọlọ́mú wa torí pé nínú sọ́dúrù nínú gbáyà ni ọkàn wà káwá lò káfí rọ́pò ọ̀kan wọ́n ní kọ̀sà burú ń bẹ̀ lóbi wá jẹ́ pé arínú àwọn àfọ́ ní mímọ̀ àwọn fòkọ̀háwọ̀ tí wọ́n ní arípa nẹ́bì ní ká mọ́ gbé ọwọ́ lé igbá ìyá wa ní ọ̀nà méjì tó rinlẹ̀ jù yálà ká gbé àtẹ́lẹwọ́ lérí àtẹ́lẹwọ́ àti ká fi ọwọ́ wa ọ̀tún nígbà tá a gbé sí àyà wa ọkàn àyà wa ká fi di ọrùn ọwọ́ títí òsì tábìtọ̀ tó di tòsí mú kìí ṣe pé ìgbọ́n sí gbọ́n ni a sì gbá mú wọ́n ní ìgbé sí àyà yẹn torí ń túmọ̀ pé látara kọ́límà sọ́júrù pé ohun tó ga jù lára ẹ̀fẹ́rọ̀ sàwó pé orí ni ọba ara pé ohun tó ga jù lára òun náà ni ọkàn wa ṣùkọ́ wá lè dún kó lè dúró sójú kan ká gbé ọwọ́ yẹn lé e lórí ká lè ọwá lè wá tí wà lẹ́yìn pé à ń kẹ́lìmà sọ́dúrù pé sàlámàtò sọ́dẹ̀ wọ́n torí pé ọkàn yẹn náà níbi ti júwe fún wa pé báàsì kan bẹ lára tí báàsì ìbàdà gbogbo ara yòókù òun ní ọ̀dà tí báàsì ìbá bàjẹ́ gbogbo ara yòókù yóò ti yóò bàjẹ́ nígbà àyè ọkàn bọ́sẹ̀ kọ́kàn orí wọn ká gbọ́wọ́ lé àwọn táwọn lọ bí pé ká gbọ́wọ́ sí ìsàlẹ̀ dodo bá yánú mọ́sẹ̀ àbí àwọn apákan àwọn àbọ̀ àwọn hànẹ́fíyà tó jẹ́ pé eléyìí ọ̀dọ́gba kọ̀ láti fi ọlá láàfíà tó jẹ́ pé a sì sì múlẹ̀ ká padà sí bọ́yìí tá a kọ́kọ́ mẹ́nubà pé yálà ká fi àtẹlẹwọ́ láti ibi ìdodo ẹni tó bá jọkùnrin dé orúkún rẹ̀ ni tó bá ṣe jẹ́ kíkọ̀ ọ̀há sọ̀wọ̀ náà gan ìdáwọ́bò yẹn pé ń da ń ṣe sítírò láàárọ̀ làwọn ọmọ láti ibi ìdodo akẹ̀yà lọ sí ibẹ̀ yẹn ni tó kí ọlọ́nkọ́ bá sọ gba àwọn àfáà onímọ̀ ní ẹ̀sìn olórí tí wọ́n dúró tí wọ́n iṣẹ́ fún ẹ̀sìn ìsìlẹ̀ náà àti wá mọ̀ يطلق على القلب والفعاد الف سليم الصدر أو سليم القلب látàrí báyìí pàtàwà ti yẹjú méjèèjì báyìí tí ni wá ń jẹ́ salamatu ẹ̀yàtà alìkú salamatu sọ́dẹ̀rì gẹ̀gẹ̀ fúnra rẹ̀ sábàpàdà sọ́dọ̀ àwọn àfáà wọ́n ni tí ń jẹ́ bẹ̀ẹ̀ gangan òun náà ni ọkàn kan mutaarin minas darul ọkàn kan tí ó pa sófo kúrò níbi àwọn nǹkan tó lè bàá jẹ́ bí àfọwà nínú àníháyà àfọwà ibn hasir báwọn tó sàlàyé nǹkan tó lè bá ọkàn yẹn jẹ́ tó pé ọkàn yẹn ó jẹ́ kọ́kàn wọn pa sókò kò jẹ́ sílẹ̀ kò jẹ́ ráyè lẹ̀ bákan náà àfọwà ibn al-qayyim rahima allahu rahmatan wa fiha àwọn náà rí ọkàn tọ́jọ́ kan tí ó lálàáfíà òun náà ni ọkàn kan tó yẹ kí ni alladhi salima min ash òun náà ni ọkàn tọ́bọ́ kúrò níbi ẹbọ kò sí orogún fún Allah subhanahu wa ta'ala nínú ọkàn náà ó túnmọ̀ pé bí mẹ́rin bá da jù bẹ́ẹ̀ lọ pé ọkọ́ dẹ̀yìn dáadáa ní ẹkùn kan ní tọ́bà ti jẹ́ pé ń pa nǹkan mí fọmọ́lọ̀ àní ròyìn rẹ̀ fún ní sàlámà tó nínú tí máa ba ọkàn jẹ́ ní ìmọ̀rogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala gbára lé nǹkan mí bẹ́ẹ̀ wọ́n bákan náà wal ghil wal hasad wal suhsh wal kibr bákan náà ni ìdínimọ́nú àbí ìdẹ́gàn ọmọ làkejì kí ọlá fi ń bẹ lọ́wọ́ lábẹ́ kọ́ bàjẹ́ fún àbí ìláhun ìlọ́hànránbà àbí ìsemotomoto wọn eléyìí ọkàn táàrùyìn pé salamatu sọ́dẹ̀r lélẹ́yìí àbí salimu sọ́dẹ̀r gbogbo àwọn nǹkan yóò gbọ́dọ̀ sílẹ̀ bákan náà wàhùbù dúnìyà yọjọ́ kan tó fún ìkó wàríyáàsà ìmọ̀ nífẹ̀ẹ́ pé èmi èmi èmi àwọn ní kọ́sàmọ̀ rí wájú kọmọ̀ rí wájú ọlọ́kàn sááròyìn bẹ́ẹ̀ pé ọkàn ilé ọkàn tó lálàáfíà ni torí pé tí ròyìn tí èmi èmi bá ti ń bẹ fún yàn ẹni tí bá ń bẹ wájú òní mọ̀ sí yóò sì mọ rí àwọn èrò ẹ̀yìn bí ẹni tí ó lè dá fún wọn ilé ní oko nínú ẹ̀mí yẹn ní tááròyìn bẹ́ẹ̀ ni ẹ̀mí yẹn wà bọ́ kúrò ní kúlẹ̀ áfàsìn ní kúrò níbi gbogbo àwọn àlébù tó lè gbé jìnà sí Allah subhanahu wa ta'ala wa min kulli subhatin bákan náà gbogbo òrújú àwọn nǹkan tí ọba ti ń bẹ̀ tí ó gbé jìnà kúrò ń bẹ̀ tó jẹ́ pé kò ní jẹ́ kí èèyàn mọ nígbàgbọ́ nú àwọn òròyìn Allah subhanahu wa ta'ala àbí àwọn ohun tánilé sọ̀rọ̀ sọ́lá sọ fún wa àbí wa min kulli qati'in yaqta'u 'anillah àbí gbogbo nǹkan tí wọ́n já ni tí ò ní jẹ́ yóò ní ìbáṣepọ̀ Allah subhanahu wa ta'ala ọba tó dáwà báwọn ìsàlàyé ń tá ń pè ní ọkàn tọ́lálàáfíà tí wọ́n ti fi ní pé kí ni ìtumọ̀ tá ń pè ní sàlámàtò sọ́dẹ̀r wọ́lùm lélẹ̀ na'am afáwa abdullahi ibn abbas radiyallahu anhu torí pé radiyallahu anhu ma torí pé àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àwọn ni wọ́n kẹ́kọ̀ọ́ lẹ́nu annabi sallallahu alaihi wasallam ti pàtàkì káfí wọ́n sàlàyé ẹ̀sìn lẹ́yìn bàtà bá ti mú ti Allah subhanahu wa ta'ala asọ̀rọ̀ ànẹ́bì ọ̀rọ̀ àwọn sọ̀hábà láàfi síwájú kátùmọ̀mọ́rọ̀ ìlúmíwà afáwa abdullahi ibn abbas radiyallahu anhu bàtà wọn sàlàyé nípa salamatu sadr àwọn ohun tí ó jòyè wa ní pé tàbá wáyé al-Qur'an tó sọ fún wa pé faman yuridillahu an yahdiyahu yasra sadrahu lil islam sallallahu subhanahu wa ta'ala sọ pé ẹni tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ fi mọ̀nà ọlọ́wọ́n ọba yọ́ fọ igbáyà rẹ̀ mọ́ yọ́ gbàgbáyà ìláyè fún Islam wọ́n ní túnmọ̀ rẹ̀ náà ni pé ìwọ́sí qalbahu lit-tawhid wal-iman bi ọlọ́wọ́n fẹ́ àyà rẹ̀ láti lè mọ Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo àti láti lè nígbàgbọ́ bákan náà àwọn àfá òní mímọ̀ látara Ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ ká gbàgbọ́ yìí sàlámà tó sọ́dọ̀ kò bá yálà jẹ́ aṣáájú torí pé láàrin ọkọ sáyà aráàlú ọba sáráàlú ìjòyè síra wọn ọ̀gá sọmọ ọ̀sẹ́ mùsùlùmí síra wọn àwọn tí ó jẹ́ mùsùlùmí tí ó jẹ́ náà mùsùlùmí sẹ́ni tí ó jẹ́ a lè mọ ọlaafi láti ní ọkàn tí ó free táwọn fi ní àlàáfíà yóò sì fi lálàáfíà látọ̀dọ̀ wa tó fi jẹ́ pé ìlálàáfíà ọkàn ti wa ni ó jẹ́ káwọn èèyàn níbi ewu ọwọ́ wa ewu ahun wa ti júwe pé ẹ̀sọ́ bá jẹ́ mùsùlùmí òun wọn ò wa wọn látọwọ́ wa wọ́n ní kápàdà sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bí a fáwà al-Azim al-Azim Abadi rahimahullahu rahmatan wasi'a wọ́n sàlàyé wọ́n tẹ̀lébù sọ́dìrì yìí a gbọ́yé nínú àdísì Abdullahi ibn Mas'ud èyí tí wọ́n gbójáde Ah, Suhaib amdahud bọ́ọ̀lù sàlàyé tó jẹ́ pé awé aláwọ̀kọ́ sáwà ní ọlọ́rọ̀ lórí gan afáwọ̀ Ahmadu Shakir àwọn tiẹ̀ ní ọlálàáfíà wọ́n ní káwo hadisi ibn ah, Abdullahi ibn Mas'udi ó lẹ́ nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n fún ànẹ́bì ní dúkìá kan jọ kan ànẹ́bì wa bẹ̀rẹ̀ sí pín tẹ́kọ̀ a lè pè ní sàárà tó ti pàmùkọ́ àníbi sọ̀rọ̀ sọ́lá àníbi ìjẹ sọ́dákọ̀ àníbi okùn ni ẹ̀bùn lànẹ́bì mọ́ gbà àbáwọn èrè ogun tó ń bá gbà ọlọ́run ti ní pàṣẹ́n tó ní kànẹ́bì ọ̀yọ́ lè sallallahu alaihi wasallam àníbi sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ sí pín nǹkan yẹn ọwá pín fáwọn èèyàn Abdullahi bin Mas'ud wà lóun wá ẹnìkan ni wọ́n wá ń sọ pé wallahi ma arada Muhammadun bi kismatihi wajh Allah ọ̀kan wá ní àà ohun tí Muhammad pín yìí kò pín láti fi wójú rí ọlọ́run wala dara al-akhirah kò sì pín láti fi rí ọ̀run láti fi wal kìyàmà kàmọ̀ gbọ́ àwọn sáwọn ẹja sáájú bọ́yà fà àbọ́gà aléeṣẹ́ sunta ní wà nípò àsáájú ní ẹni tọ́kàn rí lálàáfíà bá wà láwọn àyè ga abẹ́ni tó jẹ́ baálé ilé kí lọ fẹ́ ṣe láàrin àwọn méjì tó kójọ àbí láàrin àwọn ọmọ rẹ pẹ̀lú ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ àbíwọ̀tọ̀ jẹ́ adarí ìlú ìjọba ìjónípò míì náà apá wo lọ fẹ́ fún tí wọ́n ní pé torí kọjọ́ máa àdúgbò báyìí apá wo lò ní fún tó pé tí yínà ó dé tí wọ́n ní pé tí wọ́n dé yóò dé nẹ̀ ní ọmọ wí tí wọ́n náà fi wá ní wá wó pé à ẹ̀sì ti kẹrin pípẹ́ ìsọ́bẹ̀ báyìí ọkàn tiẹ̀ náà lálàáfíà mọ́ èyí àmì òyìn rẹ̀ pẹ̀lú ẹni tí ọkàn tó lọ́kàn tó lálàáfíà ọwá sọ bẹ́ẹ̀ ọdún ẹwà ní ànẹ́bí ò fi wá ojú rí ọlọ́run kò sì fi wá kìyàmà ó ní fatasabẹ́tù ó ní mo wá síwádìí pé sí ohun tó ìsọ náà ní sí mo gbọ́ dáadáa àbí tí ẹwádìí rẹ̀ ó ní àtàsẹ̀mẹ́ tó máa kọ́ọ́lá tí mo fi gbọ́ ohun táwọn méjèèjì sọ kílẹ̀ àdáadáa pé kò jẹ́ pé wọ́n ní wọ́n pè mo fi ti ara mi gbọ́ olóhùn wa lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam torípa ní tí ń gbọ́rọ̀ ilé mi tiẹ̀ òun wò pé a tọ́bájẹ́ láti fi sàtúnṣe fọ́kẹ́ àwọn ènìyàn ọmọ dàrú torípa nẹ́bí náà ti ṣe rú ẹ̀ jọ́ta nẹ́bí dó pẹ̀lú ọ̀kan náà ìyàwó wọn nígbà ń ṣe ẹ̀ǹtìkáàrù táwọn ọkùnrin méjì kẹ́ ń kọjá là nẹ́bí pé wọ́n padà pé ẹwà ẹwà ẹwà ẹwà o ẹni tí mo dúró tì ìyàwó mi ni o torí ohun tó jẹ́ sọ fún pé ìyàwó mi ni kẹ́ máa rọ kóbìnrin olóbìnrin inú àwọn àlàyé táwọn afáàsí torí pé aṣọ ìtọ́ ni a máa rìn ní ara ọmọ nẹ́bí Adam gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ náà ṣe máa rìn káàkiri inú ara wa ọmọdé pọ́kẹ́ èèyàn wa dàrú torí pé anẹ́bí gbìyànjú fẹ́ kí àwọn èèyàn tara tó ń kẹ́mi wọ́n dàrú lóbi jẹ́ pé táwọn náà tàbá ní tẹ̀lé mùsọ́dẹ̀rẹ̀ á máa rìn rìn wọ́n bá wà lágbègbè wa náà a mọ̀ rìn rìn ṣẹ́jọ́ pọ́kẹ̀ ìwọ̀n fún mọ́ dàrú tó wá pé àṣírọ̀ sí lágbàáyá fèèso ń sìnà fèèso lè fèèso rọ́ nípa torí pé ìrìnrìn tí ọmọ yóò da ọkùnrin tí wọ́n náà rí tiwa anábí wá pé wọ́n júwe fún wọn irú ẹ̀ lẹ́ni ìyẹn wá òfin àhà láti fi ṣàtúnṣe ọwá lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam tó jẹ́ pé olùsọ fọ́sọ àbá pé olófófó olóhùn wá wádìí olùkọ́ tó ń wá dọ́dọ̀ la yublighuni ahadun an ahadin min ashabi shay'an kẹ́nì kan wọ́n wá gbé ọ̀rọ̀ ẹnìkan tó sọ nípa mi lẹ́yìn fún mi o èèyàn lágbàjá sọ báyìí pé ó ní kìníkan ọlọ́ọ̀lẹ́ ìbàjẹ́ ó rò ní kìníkan oníbàyìí lẹ́sẹ̀ àlẹ́sì ẹnìkan ọ̀bọ̀rọ̀ gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ déwájú mi ìwọ́n lọ sọ tọ́tọ̀ tó ń tán níbi gẹ́ ń wá àníbí ọ̀fẹ́ ọ̀kẹ́ tí ó wà ní ìbínú àwọn ọ̀kẹ́ lẹ́mìí tí ọmọ wá kígbà kí n kí ó ṣe wọ́n tí ọmọ wá bàjẹ́ fún wọn tọ́kẹ̀ rọ́ dàrú sí wọn kẹ́ aburú sí wọn àníbí torí pé mo fẹ́ kí n jámọ́ jáde sí yín lẹ́ni tọ́kẹ̀ rẹ̀ ó pì kì ní ní kíníkíní ẹnìkankan nínú afáwọn tó láti jáde ilé ayé wa qalbuhu radin an ashabi min ghayri shakhsin ala ahadin minhum ọwá sọ bẹ́ẹ̀ fà nẹ́bì tí wọ́n ló ìsọ báyìí ṣùgbọ́n o mọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ lágbájá àti lágbájá wa huma yaqulani kadha wa kadha bá mọ̀ kọjá lọ́dọ̀ wọn nǹkan báyìí wọ́n sọ nǹkan báyìí wọ́n sọ nígbà ọ̀sọ̀rọ̀ yẹn tán ojú ànẹ́bì sọ̀rọ̀ nǹkan kódà ọ̀rọ̀ yìí ká nẹ́bì lára àníbi wa ni dáàna min ẹ̀ fún òtútó àníbi wa ni fàkọ̀dì òòdù ya Musa aksaro min dálika fún masọba wọ́n fi ṣùká tó jùrú ilé ìlọ kí ànẹ́bì Musa ó ìsè wàhálà nínú ṣùká tó wọ́n fi kẹ́ẹ̀ni tó wọ́n pè ní àdárò wọ́n lẹ́nu tó ṣùpá ni táyàlù kwanu yíwá fún wa pé fàbára Allahu wa kana wọ́n lóò ti mọ̀ gbọ́ pé òkúta bó ti gbé aṣọ rẹ̀ wọ́n lọ́wọ́ sí ó rẹ̀ sọ lábẹ́ ní ibi mọ́ wẹ̀ ní tó mọ́ lọ́wọ́ ń kọ̀rọ̀ sí ìfẹ́ káwọn orí òwò rẹ̀ tó tó sún ní àwọn ànẹ́bí ọlọ́run láti ilẹ̀ wá ni wọ́n ti mọ́ pa ìhòhò wọn mọ́ nígbà tó ò sì lè bá wa wẹ̀ ń tájọ mọ́ òhò ara wa a jẹ́ pé ó sùn pa ni bọ́lọ́run ti tọ́ ọ̀pá níbi wa musa mọ́ afárò mi tí yóò gbélé òun náà tún àwọn tó gbé e lẹ́sẹ̀ ìbẹ̀nu súnà Abi Dawud àtàwọn fẹ́ra mi pàápàá jùlọ èyí tó wá nínú Musnad Imam Ahmad náà tí àwọn kan fi gbé ilé e ìta aṣọ síwájú lẹ́sẹ̀ òun náà ni èyí tó wà ní nọmba 3608 sọ pé àwọn apá kan náà àwọn tá a sọ yìí bọ́yọ̀rọ̀ Ànábì Musa àbí wọ́n pín nǹkan tí ẹnìkan ní Ànábì òfin ojú lọ́lọ́run ti ń bẹ́ẹ̀ ká má bàa fi gbàrà wá ní àkókò. ìjà kọmọlọ́wọ́ fẹ́ràn kí ọlọ́run kí ọba ní ìdúpẹ́ fún yín ìhánù láì tààlà afẹ́ tí ẹ bá ní sọ àwọn ẹ̀sán tó wà níbẹ̀ àti àpẹẹrẹ ìní ẹ̀lámàtò sọ́dẹ̀rì láti ara ànábì sallallahu alaihi wasallam àti àwọn sàhábà yọlọ́n fi wọ́sẹ̀ mìíràn nígbà tá a ti gbọ́ ìtumọ̀ mo ti ń jẹ́ ẹ̀lámàtò sọ́dẹ̀rì ó bá ní ọkàn tó free ọkàn tó gbẹ̀yìn kò lálàáfíà oúnjẹ́gbọ̀n lálàáfíà torí pé ọpọlọ rẹ̀ ní lálàáfíà yóò mọ oró ìrùkúrò tọ́mọ láti di ẹ̀ ara rẹ̀ ò ní balẹ̀ níbi tó bá wà torí pé tí ọkàn ọba ti gbádùn gẹ́gẹ́ Allah subhanahu wa ta'ala ti júwe fún wa ní Suratul Baqara nígbà tí ń sọ̀rọ̀ àwọn kùfà òní fi qulubihim maradun fàsáàdà ọmọlọ́ọ̀hùn mara rẹ̀ ló fi jẹ́ pé tí èèyàn bá sí sàlámà tó sọ́dẹ̀ yóò mọ̀ pé àwọn àrùn míì náà wá láwọn àmì àwọn àrùn tí ìsìláàmù kọ́kọ̀ ìké ta yẹ gan-an kẹ́nimọ́ ní gbogbo àwọn nǹkan yìí yóò mọ̀ bẹ́ẹ̀ náà ní. káwá lọ́kà tó fúyẹ́ yìí ìròyìn kan tó jẹ́ ìròyìn ẹ̀sà fún pàápàá jùlọ tó bá jẹ́ mùsùlùmí pé káfíṣẹ̀sọ́ sọ pé èyàn àti mọ́ kíríètì rẹ̀ fúnra rẹ̀ tí yóò tré ní ara rẹ̀ torí pé ìmọ̀ àkọ́ ìmọ̀ ni níbi mọ́yàn ìlàláragbà àmọ́ ọkọ̀ ni ẹbí pé innamal ilmu bit-ta'allumi wal-hilmu bit-ta'allumi bẹ́ẹ̀ náà ni salamatu sadr àwọn aláti wá ń bẹ̀m̀bẹ̀ ẹ̀gbọ́n sàbúrò ọba sọba ìjòyè síjòyè adarí ayé tira wọn wọ́n fi wọ́ síbí mọ́sàkóso bí wọ́n náà mọ́sàkóso bí tẹ̀fí ní mọ́ gbẹ́ra yín lẹ́sẹ̀ torí pé ohun tí gbígbẹ̀rẹ̀ ni lẹ́sẹ̀ ìṣọ́ra ẹni lọ́wọ́ sọ́ra ẹni lẹ́sẹ̀ ìmọ̀ adẹ́páńpẹ́ àṣìṣe fúnra ẹni àìní ọkàn tó gbáyì tọ́lálàáfíà ni bí ìyàn bá ti wá lọ́kàn tó gbáyì tọ́lálàáfíà ẹnìyàn ó tira rẹ̀ sẹ́yìn nínú àwọn tó ẹ̀kọ́ wà lìjẹ́nà torí pé a ti kàá fún wa náà yà pé ẹnìkan ò ní pàdé Allah subhanahu wa ta'ala lẹ́ni tí ó rí ọnu rẹ̀ tó wà lìjẹ́nà illa man ata Allah bi qalbin salim bákan náà ìdẹ̀rọ ọlọ́run ọlọ́run ni wọ́n ìjólórí lálkìyàmà ìyẹn ti gbé rẹ̀ kó ń bẹ̀ kódà ló fi jẹ́ pé èyí tó lè kù sábà ń wọra náà pé lágbájá gbáyà rẹ̀ gbáyì ó fún ìpò yìí ní ní àbúrò ẹnìkan lẹ́mì àwọn tó lè fẹ́ kù bíi pé lágbájá ló ṣe báyìí fún mi àti tira wa mọ́ òun ló ṣe báyìí fún mi ẹ ẹ níta burúkú ṣùgbọ́n kò lè róore kẹgbà lọ́dọ̀ mi mọ́ ó ti dópin ní nì eléyìí náà kìí fi pé sàlámàtò sọ́bìrì tó kolẹ̀ ò tí ì sí náà ni láàmú wò pé nígbà tó ti ṣàìdá sọ́dọ̀ tèmi náà so èmi ò ní ṣàìdá sí o ṣùgbọ́n dáadáa ò ní sọ́dọ̀ mi bọ́ sí ọ̀dọ̀ rẹ̀ ara àtúkò sí ìpé náà nìyẹn gbogbo àwọn olè àbá máa wò pé à èmi àti ẹ̀ tuntun ọ̀tọ́jọ ọ̀dà wápọ̀ mọ́ ìní gbú ìní ní sẹ́kọ̀ ìfún kò sí ní òtí ń ṣe ṣùgbọ́n èmi àti ẹ̀ mọ́ sòrò kan náà jẹ́kẹ́ ọ̀tọ́pọ̀ wápọ̀ mọ́ ilé yẹn tó lè kù sẹ́mi ẹni táwa ń fojú wò láyé gan pé ẹ̀mí lágbájá da ká tó wà lẹ́nà Allah wọ́n fọgbá àyà inú ọkàn wa mọ́ pé ẹ̀yin tẹ́ wà lìjẹ́ mẹ̀sẹ̀ àní kò ní kù kankan ẹnìkan ò ní mọ ọ̀rẹ́jú wo sẹ́nìkan pé àtẹ́lẹ́wọ́n máa tẹ́lẹ́ sọ àṣejù náà lè wọ́sọ́kọ́ èyí wùwá o tí ò fi ní lẹ́yìn ilé ẹ̀tọ́ ní sọ́ọ́lá nọgbà jẹ́nà tó fẹ́ kọ́ ọ̀ká kó fìrì síra wọn Allah subhanahu wa ta'ala ni wa nafa'ana ma fi sudurihim min ghillin ihwanan ala sururin mutaqabbilin inú àwọn alákin bẹ́ẹ̀ nìyẹn pé inú àkọ́kọ́ sẹ́tíwọ̀kọ́ sí ti wa káwa wúra wa bọ́yá ọba sọ́ba lọ́ba àlú síra wọn ìjòyè síjòyè alága sálága ọ̀gá oníṣẹ́ ọwọ́ síra wọn báyá wọ́n pé méjì wọ́n pé mẹ́ta pé ẹgbẹ́ ẹ̀tòkẹ́ ẹgbẹ́ ẹ̀hí ẹgbẹ́ ẹbí fún kakó ṣe ń fọ́n kálẹ̀ àfẹ́jọ wà jẹ́nà afẹ́kájọ ọbẹ̀ nù ṣe bá ṣe mọ̀ bá lọ nìyẹn àdúgbò òkè àtàdúgbò ilẹ̀ aráàlú bí àtìlú bí ọmọkéwu àfá lágbájá àtọmọkéwu àfá tàmẹ̀lú tó ń kálukú ti pínra wọn tọ́kàn tí wá gbọgbẹ́ síra wa ọkùnta bá fẹ́ wà a ṣiṣẹ́ ṣùgbọ́sẹ́ yóò wá túnmọ̀ pé túnmọ̀ pé a fi wá gbáyé pé wọ́n fi kérùn jà wá nítorí pàfẹ́ kí ẹ̀mí wá mọ́ a ní wá tọ́sọ jọ́ bẹ̀ẹ̀sì jọwa náà bẹ́ẹ̀ kọ́ torípé ó ní àlà a sì bá nẹ́bì sọ̀rọ̀ sọ́lá mùsí fẹ́ ni torí pé anẹ́bì inú anẹ́bì mọ́ débi pé àwọn tó jẹ́ ẹni tí ó jẹ́ mùsùlùmí gan mọ̀ pé àá èèyàn lélẹ̀ ìta àbárí mọ́kọ́ ló fi jẹ́ pé ń jọ wọ́n fi lọ́ gẹ́ kókó jẹ́ ni lakum dinukum waliyaddi eléyọ̀ wá gbé ànábì kú ò ní onínú rẹ̀ ẹjú bá yàrá tẹ́kọ̀ọ́ gbé kú mbẹ̀. ẹ̀mí fúnlẹ̀ mọ́ra yín áti áti ẹ̀fàdà gbọ́nà ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam náà alákọ̀ọ́kọ́ nìyẹn nítumọ̀ pé inú ìròyìn àkọ́kọ́ àjọwà jẹ́nà ni a ní ní kíníkíní ara wa kódà fáwọn Bukhari àwọn gbójáde gbà wọn ròyìn àwọn jọwà wọ́n ní kulubuhum kulubuhum ala qalbi rajulin wahidin la tabaghudu bainahum wala tahassud ọkàn wọ́n jẹ́ pé ọkàn yẹn kẹ́sọ́sọ́ ní gbogbo ọkàn ẹ̀dọ́ wà kò ní sí ibinú ara ẹni kò sì ní sí ẹ̀gàn lọ́kàn wọn ilé ọ̀la kọ̀kọ́ kí náà wàá tawájú lọ bí káwà ní òṣìṣẹ́ báwo láti nígbà àyàtọ̀ gbáyìí ìgbà àti ó nífẹ̀ẹ́ ọmọlàkejì sáà fẹ́ dáadáa fún ọmọlàkejì bá ti fẹ́ fúnra wa alkùrán inú sọ́tùl Hujurat ó ti jẹ́ oyé wa pé innamal mu'minuna ikhwatun dájúdájú gbogbo olùgbàgbọ́ pátá ọmọ ìyá ni wọ́n sáàmù pé a sì ní òhúwà ìsàníyà ń bẹ pàájọ jẹ́yàn tààjì sọ fún wa rí mẹ́mbì èèyàn lágbájá èèyàn lágbájá mọ́fojú ẹranko wo kódà àwọn kan bẹ sọ́jọ́ ẹni tó dáwọn Allah subhanahu wa lókùn wọn lẹ́ranko kátàlá pé tí wọn ò ti jẹ bó ti mú lọ kún ó ti lọ́wọ́ ọ̀sán ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ó ti mọ̀ pé sífà yẹn ní ń bẹ lára rẹ̀ kò túmọ̀ pé ó dọ̀bẹ́ dé lọ́rùn bó ti bá ṣe dọ̀bẹ́ dé àwọn ẹranko lọ́rùn àfi tí ohun tó bá tọ́nú ẹ̀sìn bá dà yín pọ̀ ọlọ́mọdé arógun afọ́wà Ibn Rajab al-Hanbali rahimahullah rahmatan wasi'a wọ́n kọ̀ tó jáde fún ọkùnrin wa lọ́mọ ìyá olùgbàgbọ́ òrùdó síra wọn wọ́n bákan náà ó yìí ti gbé sínú ìsinwalọ́kọ̀ bíi tanafuru al-qulub wa ikhtilafiha kámọ́ jẹ́ kọ́kàn wọ́n mọ̀ takura wa kámọ́ mọ̀ fi yapa ara wa kódà kí lágbájá ó sòdodo nígbàtí ò ti já wa lásọ́ á kó dànù kámọ́ níbẹ̀ bákanáà Allah subhanahu wa ta'ala pè wá pé sọ fáwọn ẹrú mi wọ́n mọ̀ sọ dáadáa lẹ́nu torí pé ẹni tí ó fẹ́ dà yín rú òun náà ni ṣèitọ́n tọ́fẹ́fẹ́ ẹjọ́ tààrà yín eléyìí pọ̀ bẹ́ẹ̀ káwá padà sọ́dọ̀ ànẹ́bì ní parí lágbọ́nrin pé ìṣèwá lójú kòkòrò nínú àdísì tí a fa ọkọ̀ fáwọn àgbà wa wọ́n ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì ní à gẹ́bí asàrùyàn ṣe wá rọ́wù yẹn ó kọ̀ yẹn ó gbé síra wọn ìpé sẹ́nìkan nù yín ṣé ìjẹ́ kí wọ́n yóò kó bá yín yọ dání lágara fẹ́ sí nílé dàbí bàbá dọ́rígàmì ni àbí bàbá dọ́mdọ́m ọwọ́ náà níbi wa nítorí pé bí bàbá dọ́mdọ́m yìí tẹ́lí ni pé ìsà àtìbà kọ́ọ̀lì tó bá jí láàárọ̀ àdìsí ń bẹnu súnmọ́nà àbí dàhùd ó yọ wá sọ pé aláhùnmà ìwọ ọlọ́run ọba mi inni qad tasaddaqtu bi ardi ala ibadika ìyìn ara mi ìjẹ́ ìjọmọlúwàbí mi mo ti fi sàárà fún gbogbo àwọn ẹrú rẹ̀ tó mọ̀ pé ẹni ọba bú mi ẹnjẹ́ ọba jẹ́ ẹni sọ̀rọ̀ mi lẹ́yìn láì tí ìwà bá mi sàwújàre pé mo ó kọ tí ò jẹ́ ànípè ohun tí ò sí ànípò sí torí pa fẹ́ bàjẹ́ ẹni àwọn àníbùwà ní òtẹ́ nìyí mọ́sí nìyàn tó bá dín láàárọ̀ pé wọ́n náà mo ti fi ìgbé èèyàn ara mi tí ó yẹ kí wọ́n bàjẹ́ mo ti fi ṣe sàárá fún gbogbo ẹni tó bá bàjẹ́ nínú àwọn ẹrú rẹ̀ pé kan bẹ ni wọ́n ṣe aburú sí wọn wọ́n ṣe kí nìyàn so bàbá wa lọ sí wọ́n ṣe ájì wọ́n á ṣe ájì dé wọ́n ní sáà ní lágbájá ti ẹ̀kú ọ̀kan náà mọ́ kí ó kú àwọn kódà báyìí ni mo bá àwọn ni àà níjọ́ kí n jáde nílé tí ń lọ sí àjùmọ̀ ti ní wọ́n ọlọ́run ọba mi ẹ̀sẹ̀ àwọn kan gbàdí sí yé pé gbogbo ẹni yóò tọ́sẹ̀ ní yálà mọ́ ara ìṣiṣẹ́ nípa báwo ni ẹ̀mí wa ó sì gbayì lélẹ́yìn káwa láwùjọ wa àwọn táàjọ ń gbélé àwọn tààjọ ń gbàdúgbò àwọn tààjọ ń gbèlú àwọn tààjọ ń ṣiṣẹ́ kan náà wọ́n náà mọ̀ ìyá ti gbá mọ̀ ìyá sáwò báwo lórí báwo lẹ̀mí rẹ̀ rí sáwọn èèyàn ilé ìpọ̀ lápẹẹrẹ lọ́dọ̀ àwọn sọ̀hábà tàbá wò lọ wọn èèyàn wo ló fi ń lọ́lá jù ó ti wá ní súnlẹ̀ náà fáwọn Ibn Majah ní àdíjì Abdullahi ibn Amr radiyallahu anhuma wọ́n bí ànẹ́bì bẹ́ẹ̀ ànẹ́bì ní kullu ma'mumil qalb kullu ma'mumil qalb saduqul lisan ànẹ́bì ní gbogbo ẹni tó bá jẹ́ ma'mumil qalb wọ́n ní wà nígbà ti gbọ́ sọ̀dúkùn lè sáà ní pé olódodo ṣùgbọ́n eléyìí lọ́jú àmọ́ kí ni ìtumọ̀ ma'amumul qalb anabi ni huwa takiyyun makiyyun la isma fihi wala baghi wala ghil wala ghilla wala hasad anabi ni òun ní ọkàn tó jẹ́ pé ọjọ́ kan tí ń payọ̀ ọlọ́run ọjọ́ ọkàn tó mọ́ kò sí ẹ̀ṣẹ̀ fẹ́ gbà yóò fi bọ́sẹ̀ mi lọ́wọ́ ẹjọ́ dúpọ̀ àtẹ̀yìn ọ̀tọ́ ní òní gbèlú lẹ́gbà tọ́lọ̀ ń gbé fún ọ̀tán ẹjọ́ ń fa nǹkan jámọ̀ wọ́ lọ́wọ́ ọ̀tọ́ ní òní jẹ́yàn bákan náà wala gílìlà bákan náà ni pé kò sí ìkìdí tọ́jọ́ pé tọ́ bá rí tí ó fi yẹ kó lérò òdodo tọ́rọ bá da ẹni tí wọ́n jọ ń fa nǹkan àbẹ́nìkẹ́tọ́sẹ̀ papọ̀ àtẹnìkẹ́tọ́ bákan náà tó bá sì dẹ̀ra lọ́dọ̀ ń tọ̀hún kò ní máa gbèrò bí kọ́ bàjẹ́ fún bí kọ́ dẹni ilẹ̀ àníbi ni òun ni ẹni tó jẹ́ tó fi ń lọ́lá jù ní èèyàn a rí pé àníbi ti kàlùjẹ́nà ó ti fi ròyìn wọn káwá padà sọ́dọ̀ àníbi gẹ̀ǹgẹ̀ kájẹ̀ tó mú wá nínú àwọn sọ̀hábà torí pé àníbi lálápọ̀n léjù nínú ẹ̀dá Allah subhanahu wa ta'ala òun lọ́lọ́run táàtì ìrẹ́ nìkan tọba kódà àwọn tí ò jẹ́ mùsùlùmí nígbà wọn ń kọ tó ní ẹni tọ́ra yé wá tí ọ̀sẹ́ nìkan tọba tó jẹ́ pé lọ́rùn náà kọ̀sẹ́ ní tí wọ́n bọ́ ń kákọ́ ọmọ tó lẹ́yìn rẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n fi lékè kódà káwọn ọmọ torí pé fúnra ló lọ́sà alẹ́sà káwọ́ àwọn tó ń sẹ́rẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam tó fi ẹ̀ka jọ èyí tàà ń sọ yí kò túnmọ̀ pàrà àta nìkan àwọn tààjọ ń bẹ́nu lé náà láàrin lọ́kọláya kí ló dé tó ní òní tán àyà rẹ̀ tí obìnrin náà oníkọ̀ ọ̀yá sí ọkọ̀ òun òun kẹ́ ń bá gbé ni òun kàlùkù wọn lè fíjọ tí kó wá òkú kó kú kí ní ìsinmi kí n fúrì òun yóò tó lè fi ṣe kan ọdún mi bá sì lè sasọ mi rí o sì báyìí fún mi rí ọkọ mi létí rí ogbó mi rí ogbó pọ̀ rí mi rí tá fẹ́ ní sàlámọ́tò sọ́dọ̀ á gbogbo ilé mẹ́ àbí àwàtà àti ẹ̀wà jẹ́ méjì mẹ́ta àbáwàtà àjọjọ́ lórogún òwò káwà padà sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam sínú àdí sí afáwà bukhari àti muslim ṣeikhan tí wọ́n gbé jáde lò síra wọn látọ̀dọ̀ yàwó aisha radiyallahu anha wọ́n ní sí irọ́ tí wọ́n pamọ́ annabi lásọ ni wọ́n pè ní wèrè sallallahu alaihi wasallam annabi náà wàá pé wèrè lẹ́yìn náà ó túnmọ̀ pé ọmọ sòrò ni wọ́n pè wọ́n náà ń wèrè wọ́n lè pọ̀ gba wèrè mẹ́sùn wọ́n lè pe ọmọ burúkú tọba tí sàlámà tó sọ́dọ̀ ọkẹ̀ mọ́ ọ̀rẹ́ nìyí ọmọ òwú pé àà tí òun tá ń sọ yìí sáwà ní nǹkan ṣe ní abẹ́ni tí ọ̀gbọ́ yé pé tọ́lọ́run rẹ̀ kàfí èyí mẹ́wàá dúkọ̀ ọmọ rẹ̀ nípe pẹ̀lú àánú kódà tí ètùtù rẹ̀ fi sáwà yàdà ìfẹ́ nìyẹn ti yẹ̀yẹ́ kọ́ torí pé kò tútù àdẹ́wò kan ní èdè èèyàn gbòdodo tí wọ́n bá tó wá ní ṣe wọ́n náà tútù lọ kó sí nǹkan míì tánibí nǹkan bá ti rẹ́ni tí wọ́n fà àdẹ́wò kan torí pé ṣèkọ́ọ̀nù ni òjò kọ́gbà àdẹ́wò sì ló dé bá ní òfin gbòdodo أم صار موتنك الحمد لله الذي أعفاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا وأنا كأوى النبي صلى الله عليه وسلم بتا النبي لو سيلو طائف láti lọ kò wọ́n lọ sí sínú islam wọ́n jù ànẹ́bì lókò wọ́n dá lọ́gbẹ́ wọn mú onírọ́ débi pé màláíkà òkè ọlọ́ọ̀bá ànẹ́bì pé ìwọ ànẹ́bì sallallahu alaihi wasallam mo ti gbọ́ ọlọ́run ti gbọ́ ohun táwọn ọ̀jọ̀ rẹ̀ ń sọ ń parẹ́ okùnbókọ tí wọ́n pè ọ́ wọ́n ti gbọ́ ṣùgbọ́n mi ni màláìka òkè fúnra ọlọ́run lọ́rán mi sí ọ pé kí n wá bá wà nẹ́bí láti pa ọ́ pé kọ́ pa mí láti àrà tó bá kí n fi òkè dá ọlọ́run wọ́n ti ájì lé ìwọ gbogbo wa lọ́dọ̀ yìí tá mẹ́mbẹ̀ yìí náà tọ́nà ìbájú lọ́dọ̀ pé òkè lọ́rọ̀ kíkà gbogbo àwọn ìlú yẹn káàkiri ọwá ní pẹ̀pàmí láti ọlọ́run nípa pàmí láti ẹ̀tọ́ bá ní kí n kẹ̀ sí òkè báyìí kí n dàálù wọn pẹ̀lú pàṣẹ mọ́lọ̀ wá ní iṣẹ́ o ní àtibákùtò àríyìn ilẹ̀ àṣàbẹ̀ kí n da òkè méjì kí n dàábò wọn anábì sallallahu alaihi wasallam ni àà ìrọ̀ bal arju an yakhruja Allahu ta'ala min aslabi man ya'budu Allah wahdahu la yushriku bihi shay'an ohun tí máìdì tèmi ohun tí mo ní lẹ́mí mi ni pé tó ń sì wù mí kọ́lọ́pẹ́ mọ́dọ̀kẹ̀bù wọn ọlọ́mọ pàtí mọ́pa wọn rẹ̀ tó ní líbàárà àbí àwọn ẹni tí ń fi ìtàkàn mí lé léyìí ọlọ́run wọn padà yọ àwọn tí ó gbà gbọ́lọ́kan sùn tí wọ́n mọ ọjọ́ sìn fún tó túnmọ̀ pé ànẹ́bì ní àfojúsùn káwá má pẹ̀rẹ̀ wa ẹ̀yin tẹ́ ẹjọ́ orogún lọ́dọ̀ ara yín oní ọmọ ìyáálé rẹ̀ nígbàtẹ́mí rẹ̀ òní sàlámà tó sọ́dún ọkàn tó gbà yìí oní ọmọ jẹ́yàn ó lè jóun lọ́lọ́run fẹ́ lò tí ó jẹ́ ládà tí gbogbo àwọn ọmọ tí ń bẹnu ló fi gòkè ó lè jẹun gẹ̀ẹ́nà sáánù wọn náà àwọn ọmọ tiẹ̀ ọlọ́run lè mọ́ tiẹ̀ pé kọ́kọ́ wọn láwó jẹ́ pé nìkan náà wàá jẹ́ ìpìlẹ̀ báwọn olùkọ́ ọba jó lówó òun náà kọ́ dáṣẹ́ kan tí ogun wọn máa jọyìn torí pé bẹ́ẹ̀ ti ṣe bá kẹsẹ̀ orí ọ̀tọ́ bẹ́ta fún wọn kódà kẹ́ ti fi ra nílẹ̀ ọkàn rẹ̀ ò fìrì sí o ti ṣẹra rẹ̀ kí lè ṣàjú ànẹ́bí mẹ́ ilé ìlàpẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì tó súnmọ́ pé bọ́yá bákòókò wá torí balẹ̀ dúró òun náà ni lọ́jọ́ ogun ohùn ìgbà tí wọ́n dà ànẹ́bí lọ́gbẹ́ lójú ànẹ́bí wọ́n kàn ànábì wọ́n kàn sógun ẹ̀ wọ́n kàn ànábì lẹ́yìn ẹ̀jẹ̀ wá ń dá wọ̀rọ̀wọ̀rọ̀ lójú ànábì sallallahu alaihi wasallam parí islam táwa ń ṣe bó ti wá nínú wọ́n torí ẹ̀dá ànábì lọ́gbẹ́ táwa ti ẹ̀fẹ́ lè mọ́ jáde ńlé ń bi sẹ́ẹ̀sì táwọn pàṣẹ ànábì gbéra rẹ̀ jáde tòun ti bó ti tó wá ṣẹlẹ̀ tá ànábì yìí torí pé ń jẹ́ táwa bá pàdé ẹni torí wa fín ohun yóò ta lè jẹ́ bóyá lágbára ajọba ni ajẹ́kìní kan ni gbogbo wàkọ́lá lo ìjọba tó gbogbo tá a bá gbéjọba wọ̀ nǹkan mọ́ bàjẹ́ ni innal muluka idha dakhalu qaryatan afsaduha ìjẹ́ àfáà ní oṣù túnmọ̀ kápẹ́ náà bá ti tẹ̀wá sórí ibú ọbọ́sálì kìyàmà àbíwọ̀tọ̀ tẹ̀ wá pèrè lálágbára tó jẹ́ pẹ́kì ìsípagbára agbára ìsìn nílẹ̀ lọ́wọ́ rẹ̀ ọmọ fún ọgbọ́dọ̀ sọ yọ́mọ lọ́ọ̀lú de ni tó bọ́ lọ jọ ni wọ́n náà ń bọ̀ ọjọ́ kan àbí tó bá jẹ́ tó lò òkè ni mo ní ó fún nìkan lò fún àkòsìtọ́ nímọ́ wọ́n tó ní ọmọ ní ẹ̀kílé tó pè wá tọ́jọ́ ti ẹ̀ kí wọ́n dẹni tí ọmọ ní rọ́pò òun tàbí kọ́ ní ọmọ ní kò ní ọmọ ní nítorí ọdún pẹ̀sù ní ọ̀rẹ́ oúnjẹ nìyẹn ọlẹ́ni tó ní kọ́mọ̀ nímọ́ torí pé ò fún wọ̀ àwọn tó wá lè gbà lọ́wọ́ rẹ̀ kílé tó lè dá fúnra rẹ̀ lóṣùn pé ọlọ́run mímọ́ fún yẹn ọlọ́run lọ́fẹ́ gbà á ṣùgbọ́n fẹ́ kí wọ́n náà ọ̀pọ̀ kàgbákò pé èṣù rí ọ̀darí ẹni tó fún náà lọ́fẹ́ gbà ṣùgbọ́n wọn náà tó fẹ́ dárìn mọ́ràn wọ́n ní ohun tó kànẹ́bì kò dé kànẹ́bì ó lú sí ìgbàyẹ ọkàn rẹ̀ káwa náà yóò tó lè fẹlẹ̀ sí wa ìbínú yóò ta lè mọ́ bí kámọ́ jẹ́kélé yọ gba ìgbàyẹ ọkàn wa àlàáfíà ọkàn wa kámọ́ ìfẹ́ ọkàn mi ti dàrú sí ọsẹ̀ nígbà wá sánẹ́bí sùn tábẹ̀ kí là nẹ́bí wá ń sọ anẹ́bí wá ń sọ Allahumma ighfir li qawmi fa innahum la ya'lamun ọlọ́run bá mi ṣàforíjì fáwọn ọjọ́ mi torí pé wọn mọ̀ pẹ̀kú wọn nímọ̀ nípa wọn ṣe wọn méwu tí mẹ́mẹ́ wọn ti mọ̀ fálù Allahumma ighfir li qawmi fa innahum la ya'lamun wọ́n ní ó kó nǹkan mẹ́rin sínú nínú àwọn ìran dáadáa àwọn maqamat mẹ́rin nínú ìsìnkádà al-ihsan ló kó sínú látara kó kí ni Ànábì kọ́ bálá aburú wọn pẹ̀lú dáadáa bálùkọ́ wọn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ inú makọ̀ọ́mátì minal exercise tí ọ̀rọ̀ sáà níbi sọ tó jẹ́ gbólóhùn márùn tó sì kó dáadáa mẹ́rin sínú tẹ́kẹ́ ní kọ̀ọ̀kan wa ní òní afẹ́jẹ́ tẹ̀límù sọ́bẹ̀ wọ́n lóun náà ni pé afu anihum ìyáàfì wọn fàmílì wo pé mọ̀ yáàfì wọn alákọ̀ọ́kọ́ ni ìgbà níbi sọ́wọ́ yáàfì wọn òkè tẹ́ nígbà ní mọ̀ yáàfì wọn ẹni ó dá wọn lè mọ̀ yáàfì wọn anábì sallallahu alaihi wasallam istighfaru ulahum àrẹ́bí tó àtọrọ àforíjì fún wọn èmi ti yáfì wọn ìwọ ọlọ́run náà tún bá mi yáfì wọn ọ̀tọ̀kọ́ wà ní sáà bá fẹ́ra wa tó ti tán lẹ́mí rẹ̀ ó ti tán ọ̀tọ̀ àpẹtọ́ bá jẹ́kọ́ bá kù síbì kan pé ohun tẹ́rẹ sí tọ́wọ́ kọ́lọ̀ fẹ́ fi jẹ yíyà torí pé ẹsẹ̀ mi kọ́lọ̀ tó bá ń yáfì yín mo yáfì ẹlẹ́ẹ̀kẹta àwọn ànábì nípa ń wà wíjàre fún wọn kìí sàwọn gẹ́gẹ́ náà tó sọ pé òun tàbí sí báyìí torípa àmọ́ ní àdédé jú ọlọ́kọ́ àdédé sí báyìí fún àdédé sọ ní nǹkan àdédé sọ sójú rẹ̀ ń sẹ́yẹ fún ànábì nípa ń bá wọn tún jẹ́ lọ́ọ̀yà àwọn tó ń fún wọn ní ẹ̀sìn àrẹ́bì ní wọn mọ̀ ọlọ́run ọ̀nà tó bá ń wá ìjà ìwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ wọn ẹlẹ́ẹ̀kẹrin ni pé ìsẹ̀tọ́fùhú làhún èdò fàtìhìn eléyìí bàtà ní lọ́tọ́ ágbé wọn sáwà mọ̀ pé nínú ilé láńtà bá ń jà gan tó bá pé ìyàwó rẹ̀ ìyàwó ta ni ọkọ mi àbí mi ìyàwó mi pé àbí nǹkan tó kàn mọ́ kọlu ta ṣe bínú ló bí ọkọ mọ̀rẹ́ sí ọ̀nà lórí ọkọ ọlọmọ ilé ètò bàbá rẹ̀ mọ́ abọ́mọ mi náà béèrè nǹkan lọ́wọ́ bàbá rẹ̀ kò fún ọ oníkèé sí bàbá rẹ̀ mọ́ àbí ẹni tọ́jọ́ bá nù lù torí kó sì wà wó sí nǹkan sí àwọn ọ̀gbẹ́lẹ̀ lọ́ba ti wà á padà jọba mi àbí torí pé ẹjọ́ fà á àbúsìn ìjọba lò lórí àbónípò kan torí kó sì nǹkan kẹ́kọ̀ọ́ kìí sọ̀gá ti wà ẹwàjá gbà nẹ́bì sọ̀rọ̀ sọ́lá àwọn tí wọ́n dá lọ́gbẹ́ tó gbẹ̀ wọn ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn marotib ihsan nínú àwọn makọ̀má tánẹ́bì sí fún wọn òun náà ni pé anẹ́bì sọ̀rọ̀ sọ́lá tó wá ní ìgùfèrèlè kọ́wù mi anẹ́bì fún wọ́n ti sọ́dọ̀ rẹ̀ pé àwọn òjò mi ẹni mi náà ni wọ́n ẹ̀kọ́ anẹ́ mọ́ sọ pé ẹni tó bá tara alé rẹ̀ ní fífọ́ǹtọ̀ onírìnrà tó bá dùn wọn wọn ni anẹ́bì wá sípè fún wọn wọn ni gẹ́gẹ́ bẹ́ni kọ̀ọ̀kan wa náà sí mọ́ sọ bàtà fẹ́ báyẹn ti pọ̀ sí sọmọta bínú pé ẹ̀dá ọmọ mi yìí ni wọ́n tẹ̀lé pé ẹ̀dá kan bá ń yáfẹ́ olóhùn sẹ́yìn afọ́wà Ibn al-Qayyim mọ́ sọ bẹ́ẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí èèyàn ti mọ́ sọ lè máa ń yẹ́ sọ àìndà òfin máa yẹ tẹ́sùn bí áza waladi áza gulami áza sahibi wọ́n ní ẹ̀kọ́ yìí lára ní sọ̀rọ̀ sílẹ̀ láti rí eléyìí jẹ́bà kókó wa ti rí ni àáfà ò ó ní nàbí ń bí ọ̀rọ̀ lọ́wọ́ àìlà àyàtà sọ̀rọ̀ sọ̀fúwọ́n anìlìjáni wọ̀kọ́díyàtà wà kọfù yẹlínú bí ìdínláhì ìnà wà yà ànífù bashiru nàbírù múfìrú múta àtífù láòdí matulẹ̀ àti láàhùwàlá àti nùrù rahabu ọlá nàbí sallallahu alaihi wasallam òjísí ọlọ́run ọba ni ànẹ́bí ọlọ́run ọba ni tó yẹ pé tí ànẹ́bí ọba rí dáa rẹ̀ sàn látọ̀dọ̀ ọlọ́run pé ṣe báyìí láyàtà sọ̀rọ̀fù àníbì oníṣẹ́ ìkẹta káwà ní ọjọ́ tàbá tí ráṣẹ́ ọlọ́run tó ní báyìí ní ẹzẹ́ lẹ́sìn kamọ́ sí àníbì yẹn sọ fún ànìjá ní àwọn tó bá ti àníbì tí wọ́n ti dáná ẹ̀tọ́ ẹ̀kọ́ ni wọ́n yá fi wọn wọ̀kọ́ di yàtà wà kọ́fù yóò làwọn àfáàfin ní kódà ẹni tọ́kẹ̀ pọ́ìsìn tí ń wá ikú fà nẹ́bí tọ́ pọ́ìsìn ẹ̀rẹ́ tọ́fà nẹ́bí obìnrin Yahudi nígbà tá nẹ́bí jẹ́ tá nẹ́bí padà mọ̀ pé pọ́ìsìn mẹ́mẹ́ tí wọ́n pé ànẹ́bí ní kílé tó fi ṣe báyìí tọ́sọ tó sọ́sẹ́ wọ́n nẹ́bí yá sí rẹ̀ nínú ọ̀rọ̀ kan ànẹ́bí ni wọ́n fílẹ̀ àwọn kẹ́ nígbà tá nẹ́bí ni wọ́n fílẹ̀ ìgbà tẹ́nì kan náà àwọn táwọn olùgbàgbòrò kódà àwọn tọ́jà wọ kèfèrí náà ibi tó bá yẹ kí ànẹ́bí ọlẹ̀ tó wọ́n tọ́gbẹ́ bọ́yá ẹgbẹ́ ẹgbà lè náà ànẹ́bí mọ́ lẹ̀ ìjọ́tọ̀ ọ̀rẹ́ bá rú mùsùlùmí tọ́ lẹ̀ fáànẹ́ bá lè fún akọ́sí ànẹ́bí ni kòkó ọlọ́run ní fábìmọ̀ ara màtí mi nàlá ilé ń tàlá wọn bí ìdìní láì iná nígbà mí ànẹ́bí ọlẹ̀ fún wọn wáyà àníkù nígbà mí yóò lè جائد الكفار والذين ما هو شداء ولا الكفار هو بصير بصير الفنور للنبي نذير olùkìlọ̀fún ìlànà nẹ́bì mọ́kìrún ẹni tí mọ́ ti sàwọn èèyàn táájú tara rẹ̀ láta nẹ́bì mọ́ta áṣìfún aláàánú tẹ̀fíìk tí mọ́ káánú àwọn èèyàn ọwà láhú dí mọ́tòlù àtìláhù anẹ́bì ni ẹni tó jò rẹ̀ dáńgbà kan kó túnmọ̀ pé ilẹ̀kùn rẹ̀ anẹ́bì mọ́ sọrẹ́ gbogbo ògbà ni òjò rẹ̀ èsù jẹ́ kò ní ní àrá nínú pé gbà nílẹ̀ láfún wọn ni tàbá sọ wọ́n fẹ́ sí jákújákú òjò rẹ̀ ò ní àrá nínú kódà kò tọ́ ní mẹ̀nẹ̀mẹ́nẹ́ tí wọ́n bẹ̀rù pé àbí nǹkan fẹ́ já wáyà já kò sí ní ojú ànẹ́bì tí èsì dáńgbà kan wọ̀lá àti lò rọ̀ bákan náà ẹni tí wọ́n fà ní ẹ̀yìn ìyàwó nílé ìrìn àti gẹ́gẹ́ bí ìyàwó aláhùn alẹ́ òsìlẹ̀ nípa pé ànábì jẹ́ ẹni tó ní sàlẹ́mà tó àsọ́dẹ̀rọ̀ kọ́lọ́run kọ́ mọ́sálẹ́ ìtànú wa gbogbo àwa tí a jẹ́ oníkéwú náà kò ànábì lágbọ́ yẹn pé ànábì kìí ti ẹni tó ṣe pé gbogbo ògbà kò ní ti àlámọ̀rí tàwọn èèyàn síwájú ti tiẹ̀ náà ní gbogbo ògbà sáá ló mọ́sálẹ́ ìtànú wa wá tí a bá ní ìbéèrè tàbí ìkejì láti pè